allah no the end for this world everybody dey ask for something freedom náà ni everybody ló ń béèrè fún kankan nǹkankan làwọn eléyìí náà ń béèrè fún nísìn àwọn tí wọ́n ti pa nílùú wọn náà títí títí ní Iran so. They must go! Rejim change in Iran by the people of Iran. Regime change in Iran by the people of Iran. Regime change in Iran by the people of Iran. People yes, not They they must go. People yes, mullahs no. They are terrorists, they must go. Yes, Mullahs no. They are terrorists, they must go. People, yes, Mullahs no. They are terrorists, they must go. People, yes, Mullahs no. They are terrorists, they must go. People, yes, Mullahs no. It's Koiki Media bringing the world closer to your doorsteps. Mullahs no. Mokiba Baba, Dr. Mike Ola, ẹ káàbọ̀ sórí ètò nǹkan kan làwọn ilé náà ń béèrè fún mo ti engage wọn rí so many times ní central london níbí báyìí wọ́n ti pa àwọn èèyàn wọn títí títí títí ẹ pé àtàgbàlagbà àtọmọdé ṣe àwọn ìyá tí wọ́n gbé igi jáde wọ́n jókòó sínú ilé so ṣe rí béèrè fún ẹ̀tọ́ ọmọ ènìyàn. Oun ni awa gbe right in front of the parliament. Once again. Hayam mejane jana. Isadei tapaya. Hayam be mehre taban. Isadei tapaya. Hayam be mehre taban. Isadei tapaya aago mẹ́rin òun ló fẹ́ lọ lò mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i thank you uh, it's okay it's finished that's all right it's okay thank you so much which uh, media he knows me very well your boss Koiki Media Koiki Media yeah uh, I, it's broadcast on website yeah yeah, yeah I'll, I'll give you the details can you give me I'll give it to you in a minute I'll give you my card now bear with me Please. I'll give it to you in a minute. He normally send me email. The brother, mm. I've met him. Amir? Yeah. Amir sent you. Oh. I sent. I received email all the time from oh, him. Oh, very good. The very last time I think you were in Mabulaj. Oh, Mabulaj, yes. You went to Mabulaj, is it? Yes, yes. Yeah, I couldn't make it down. Oh, you couldn't. Yeah, I couldn't. Yeah. So bear with me. I'm gonna give you my card now, so that in case you can watch this back. One minute. Yeah. Uh, I'm gonna bring this down a little bit like that. Lock this, lock this, and then uh, okay. Oh, just all that, just all that, yeah. So what time did you start? Uh, we started uh, I was in uh, 2, 2 p.m. Okay, I was in number 10 down the street. I was reporting again. Because there was another event going on, the Pakistan, mm. right there. So all right, let's bring like that. So now let me give you my card. There we go. Thank you. All right, so you can watch all these on um, this YouTube, Quickie Media, Instagram, TikTok. And your Twitter. Oh yeah, everything. everything. Website, yeah. yeah. No, it's not on Twitter yet, but I'm going to go live on Twitter now. So I'm going to put a little bit. I, I record already. So okay, but it's finished now. No, no, no. I did record it. Oh, yeah. I'm going to post that on Twitter. Oh, yeah, yeah. All right. Thank you so much. Thank you. Well, um, we are. Your name? Yomi. Yomi. Yomi. Yomi. Yomi. So, here, Yomi. yes. So, can you tell us, my viewers, uh, what are you fighting for exactly? What is it that you're fighting for? Yeah, Yomi. Yomi. Yes. Yomi. We are fighting for freedom in Iran. Free come here. Come here. Come tell me quickly before you go. So yes. you are fighting for freedom. We are fighting for freedom in Iran, equality between men and women. Okay. This is in occasion of the first. Look, look at the camera. This is the this is the uh, uh, first anniversary of the Iran uh, protest. So what actually happened? Just give us a quick summary. Yes, last year, uh, after 40 years, yes, Mahsa Amini, erupted. Uh, I think we should face the parliament. Let's face the parliament. Let's face yeah. this way so that people can know that we are behind. Come here, come, come. So that we can say that we are right behind, you know, the number, uh, the Big Ben. Now go ahead. Yes. Last year, after 40 years uh, suppression by the Iranian regime, okay. Uh, uh, uh, corruption and poverty okay. and suppression, okay the death of Mahsa Amini, Gina Amini, a young woman from Kurdistan, erupted okay. a nationwide protest. Okay, was it the, the one that was um, the, asked, the yes, uh, yes, uh, and, uh, yeah. Uh, but uh, you know, this is not hijab in Iran. This is the, the oppression, problem oppression. of oppression, justice, okay. and women say in Iran with hijab or without hijab, we are fighting for freedom. Okay. This is uh, going to continue, and these uh, people you can see here, they are the, uh, from the National Council of Resistance of Iran, the okay. principal uh, movement and okay. principal. So how long? How long this movement has been going on? Yes, is uh, uh, 40 years. 40 now, years yes, now. standing against the regime for justice. And you are not tired. Liberty you are not tired. Why are you not tired? Because, because a we, lot of people would like to know. 40 years and the movement is going on yes, because we love freedom. Until we get freedom, You're not we, we are fighting. So what, what is the tiredness. meaning of freedom? If somebody said to you, freedom, what is the meaning freedom of freedom? Freedom is that uh, you can choose your government, you can vote, and uh, there is equality between men and women, and also uh, the ballot uh, ballot can say everything the ballot the, the ballot yes hmm. ballot uh, can say everything parliament okay. and freedom this is the freedom and you okay. can choose your the leadership and you can change the leadership okay now this uh, movement is led by women it's and led mrs. by women yes and mrs mariam rajavi is our leader uh, the president of national council of resistance of iran the, the last word, I'm going to move away from here. Advice to anyone out there. Yes. Why it is important to fight for freedom. Go ahead. Yes. Look in the camera. Is, yes, this is uh, uh, very important to fight for freedom, freedom and support the Iranian uh, movement for uh, freedom. And this movement enjoyed the support of the majority of the uh, uh, parliamentarians here both houses, you can see here, House of Commons and House of Lords support this movement, the majority. And recently we had uh, uh, the, uh, the uh, statement by the members of parliament and 50, uh, 525 members of both houses uh, supported this statement supporting the, the movement and 10-point plan of Mrs. Rajavi and also the, this protest in, in Iran. Thank you so much. Thank, you, media, bringing the world closer to your doorstep. Thank you. Wow. You've just um, listened to... you can... Uh, okay, she wants to speak? No, no. Yes. yes. Tell her to come. uh, this as this movement is led by women okay yeah it's important it's important we speak to women well, um, you know, that is the beauty of what freedom means. And this is why we are saying that we also want a kind of freedom. Freedom for women, freedom from children, freedom for people with a disability, freedom for as many people. Even in the northern part of Nigeria, they need to get a freedom as well. You are watching a live transmission. This is Koiki Media live in front of the uh, Big Ben where you know the Iranian resistance has been going on. Uh, you know, it's not the first time that we are engaging them. Uh, it's just that, that we were lucky, you know, to meet them again uh, today. As we say all the time, uh, are you of the opinion? Do you want to be free as well? If you want to be free, why not support and endorse the Yoruba Nation campaign that is going on, you know, right now, so that you can be free? Why not support the Biafra that is going on, so that we can be free? There is nothing like freedom in Nigeria right now. There's freedom of expression. There's freedom of media. There's freedom of youth. There's no freedom as we speak right now in Nigeria. And if you look at you know what has taken place today, right in front of the parliament, as long as a uh, you know permit has been given, you can see now that they are assembling uh, as many of their equipment. They are going to pack away and they're going to go. But the message has been delivered by so many people that have passed through when we tell you that we need to continue with our awareness physically outside. That is the reason why it's all going to be happening this coming Wednesday on the 20th of September at the New York uh, General Assembly of the United Nations where the Yoruba Mega Rally in conjunction with the Yoruba World Media, in conjunction with the Yoruba Home-Based Media, we partner together with the YSDM, have decided that uh, the United Nations Rally uh, is going to come up again under the leadership of Professor Banji Akintoye. So if you're living in America, it is important that you also participate. It is also important that you come out on that fateful day so that you can also uh, you know, be part of the movement for the mega rally. As we always say, uh, you know, remember that um, freedom is not going to come if you do not fight for it. That is the reason why we have also said, let me also interview quickly my sister. Thank you so much for coming to the program. This is Koiki Media. It's good to have you here. I've engaged the brother before. I didn't know that you're having it today. Maybe I missed the email. In, um, in a nutshell, uh, move closer, move closer. In a nutshell, what are you actually fighting for? Because a lot of people see people display banners, you know, you're walking around. Yeah. We don't know what you're fighting for. What are you fighting for? We're fighting for what the people of Iran are fighting for, and I think that's really important that we're here to echo their voice um, to the rest of the world the people of Iran say down with the oppressor, whether it's the Shah, um, of the previous dictatorship or whether it's the rulers of this dictatorship. What we want is democratic change in Iran and that will bring about all of the freedoms that people of Iran have yearned for for so long. Um, freedoms that children and people of my generation hmm. haven't experienced in Iran because they've been born. I think you can take out the umbrella so yes. I want people to see ah, yes. that we are right behind the well, most important building. symbolically uh, the sun is out. Oh yes, yes you know, it's been a little <laughs> yeah. bit... Uh, so, you, you're telling me the importance of what you want. Yes. Not for yourself, but in general for those back in Iran yeah. as well. Yeah. So, how do you think your outing like this, what does it really symbolize? What is it going to bring in terms of the consciousness of those that are moving around? Because every day we see things in London, yeah. we see them on the news, even though we know some of the news media don't pick them up. Sure, yeah, but yeah. what is the symbolic of this part of the event today? Well, precisely as you said, the news media is sometimes a little bit patchy in terms of coverage. Um, so part of the importance of these events is really word of mouth. You know, as well as our protests, we always set up a sort of information stand and talk to people who come by. Um, but also outside the Houses of Parliament, the very heart of British politics and decision making, hmm. um, we always um, get in touch with MPs um, and speak to them about what's happening in Iran and really convey to them the, the impact that they can also have on um, decisions about policies towards Iran. Number one being to, um, to end the policy of appeasement um, with the regime because so long as there's conversation with them, so long as they're legitimized in the eyes of the world, the people of Iran are, are going to be suppressed. So that, that narrative really needs to flip and switch so that the people's uprising and their, um, their resistance against this regime is legitimized so that this regime um, can be overthrown by the people. Uh, I'm going to ask one more question and I want to capture these so that you'll be able to get this copy as well. Uh, once again, uh, your with Koiki Media. We are also uh, international correspondent for Star Radio UK. Like you said, it's not the first time I'm engaging the brother. Uh, we've had few previous meeting, and I do receive correspondent from you. Yeah. The, I think the last time you were in Mabulaj. Yeah, we had a uh, exhibition set up I couldn't, I couldn't make it down there, but it's good to catch up with you. So I'm going to move behind the camera. You just look in there. And then um, the question that I'm going to ask now is, how important do you think that these democracy that you're doing because this is not violence. This is a peaceful conversation. Yeah. How is it going to be an impact to many British and those that are living in the United Kingdom mm -hmm. to also be able to know your plight? Because without knowing your plight, they might not be able to feel your feelings. Sure. Well, um, as I've said, I mean, one of the most important things that we do to get information out to the public is really word of mouth. It's you and me standing here having a conversation times by, you know, 100 people who come by. Um, and we always find that the British public are incredibly sympathetic to our plight. Um, and they also ask, what is it that we can do? Um, to which you know we tell them you know speak to your MPs it really comes down to things as basic as that because you know MPs serve their constituencies and their constituents um, so just speaking to them again telling them that you can for example raise this question in um, parliament you can put the question forward to the prime minister of you know what what are the actions what are the tangible actions that you're going to take to uh, to hopefully help cease the existence of this regime even a day longer. And there's things, you know, like ending the policy of appeasement and legitimizing and recognizing the people's resistance against um, the regime. Um, but also at the moment prescribing the IRGC, which is the regime's number one muscle and suppressive force against the people, the IRGC that are in the streets every day shooting, gunning people down for protesting or um, entering their homes and dragging people off um, to prison. Just a few days ago, on the, on you know the anniversary of the September 22 uprising, uh, which was triggered by the killing in custody of Mahsa Amini, just a few days ago, her father was also arrested um, in order to put fear into him, in order to shut him up and not speak out about his daughter who was murdered by the IRGC. Um, so yeah, these are all steps that we speak to people about. These are basic things as simple as speaking to their MPs, writing a letter or an email. Of course, everyone now has a smartphone these days, just a quick five minute email. That's a big step forward. Thank you so much. And your name again? Uh, Rana. Thank you so much. Thank you very much. Well, uh, what I'm going to do, I'm going to send these um, to to him. Uh, but I can also, let me think I can still have, uh, that is my card there. So what you do, send me a message, mm -hmm. and then I will send you a copy of the recording as well for your sure. own use as well. Okay. And then uh, what we might do, we might engage further. I might have to bring you on the radio trust Skype so that you can come and talk to the African community so that we can be aware mm-hmm. of more of this flight. Sure. Thank okay, I'll do that, yeah. Thank you. Thank you very much. Well, uh, we've been listening to, uh, you know, part of the representative of the just uh, concluded, they're packing up now. That is what democracy is all about. This is the kind of freedom that we are asking. This is the kind of what we expect to happen in a civilized society. Nigeria is not civilized yet. Nigeria is backward, is not moving forward. but we must continue to highlight the danger. It's just coming up to 4 p.m. Uh, on the Big Ben right there, as you can see, 4 p.m. local time, uh, aago mẹ́rin òun ló London níbi atimu a ti mú ètò yìí wá fún gbogbo wa. ẹ lẹ́ǹkan mo ní a fẹ́ gba ìpè bọ̀ nítorí pé wẹ́dà yẹn ń ṣe kábàkàbà as you can see right there it's 4 o'clock. Uh, that is 4 o'clock, or uh, we say 1600 hours. So, ẹni tí over ship ṣìfẹ́ bá wa dá ṣètò uh, just one hour after one hour then we're gonna start moving. Uh, London is a very beautiful place as you can tell. There's a lot of activities going on uh, depending on uh, what part of London you are or what part of England uh, you are presently. So it's a very uh, Mandela. i so many times. ẹ rántí pé Mandela at some point òun ló wà ní all the way down Mandela was called a terrorist but eventually all that has now changed today so intawa gbedani is not terrorism uh, it is something that is unique and that is the uniqueness of this movement uh, we don't have to wait for everybody uh, ẹni tó bá ti ready á darapọ̀ mọ́ wa àwọn tó bá dẹ̀ ti ready náà it doesn't matter Uh, once again, as you can see, they are packing up. Uh, they've done uh, whether it's ti jáde rẹpẹtẹ nísìn Indian Waris Jinadu sọ Iranians standing up and voicing for alternative action freedom of thought freedom of expression freedom of religion democracy for women women's rights in United Kingdom thank you so much Waris Jinadu shout out to those of you on our TikTok uh, once again it is a very very bright beautiful Uh, day. And let's see if we can uh, bring you some kind of a nice, nice, uh, you know, background conversation. let's see. I think we can have something. On the 20th, week tafemu yìí, ó very, very important. Eranti rántí pé kí gbogbo aká jáde àwa táwà lamẹ́ríkà gbogbo àwọn tẹ́ ń rí tó jáde yìí náà ẹ̀ tó bá yẹ pé nulẹ̀ lọ́jọ́ kò sí ni wọn ò ní jáde. Ẹ jẹ́ agbọ́n òyìnbó tí a play video ẹ̀ fún wa lórí Media ẹ tó sọ níbí. When this collapse comes, and it's going to come, we in the UK are going to need to have some serious reflection on mistakes that have been made and especially our foreign policy in history. And we're going to have to rely on these nations that we've been stealing from for years to deal with us because we need them. We're not like Russia. We're not self-sufficient. Russia has its own oil, its own food, its own. It doesn't have to import anything. It can survive without the world. We, a tiny little island, do not have that luxury. We need to import. That's why we've stolen so much shit in the history. So, what happens, do you think, in the next decade as African countries are rising? and getting more powerful. And the Western countries that had them under their heel for so long, like the UK where I live, are on the way down and their economies are collapsing. What help do you think we're going to get from those out of those countries that are becoming more powerful? How do you think that the Africans are going to look towards the English with regards to trade deals and buying their uranium off them if we need to? they're not going to look too kindly, are they? Especially if there's absolutely no apologies whatsoever. And as far as I can tell, this country doesn't apologise for jack shit. And the reason it doesn't apologise is because if it apologised for the stuff that it's done, it'd have to start giving back all of the stuff that it's stolen. I've spent hours inside the British Museum. That place is an absolute, it's a treasure trove and it's nearly all nicked. And we're going to have to, in the UK, really start looking at our place in the world and really start looking as to whether we really do value the things that we say we do. I saw somebody earlier saying, you know, this is what the West do. They just play pretend. It's no wonder. It's no wonder the West now accepts a man being a woman if he just identifies as one. Because we in the UK have been identifying as a nation that is on the side of law and order. A nation that values free speech as it's censoring everybody. A nation that values freedom of the press and is a shining light and a beacon for freedom of the press throughout the world whilst it's literally torturing the best journalist the world has ever seen in its capital. We say we are these things. Our government says them all the time. The diplomats are like that. But it's just all hot air. Nothing we do as a country backs up what these people are saying the country is. Nothing. I love my country, and that's what I want my country to turn into, to be. It's, I think it's the most patriotic thing a person can do. But when I talk about these things, people call me a Putin puppet. They've been propagandized to such a degree, they don't know their allies when they meet them. And we've got some serious, serious apologising to do in this country. To all of these nations that we have stolen from, to all of these nations whose leaders we've helped assassinate and overthrow, all of these coups that we've done around the world in countries just because we didn't like what they did so we killed them and we overthrew them and we put in a dictator who created the secret service and was just brutal to the people in that country. We didn't care. As long as we carried on getting the oil. We're meant to be a country that cares about these things, that cares about truth and honesty and justice. This country... prides itself on the UK justice system. justice system. Well, there's no greater injustice in this world right Shout now than the imprisonment of Julian Assange, Shout and we're the ones doing it in the UK. So we have just about another one hour. The weather is not very. And to beautiful. all those people in Africa, rise, rise up. up. You're gonna rise up. I'm in the West and I'm fighting for you. And I tell you, rise up. we really are. The people in the country, the people in the UK, the people in this chat in the UK who know the truth, we're on your side. Everybody knows the truth anyway. We want our country to be the things that it says it is, and it's clearly not. It's not. And I really do wish to see the rise of Africa in my lifetime. I would love to see it. Well, Africa needs to rise up. And we're seeing at the moment the rise of Russia and China. I'd love Africa to go with that as well. But this is not good for the West, especially if we carry on well gbogbo ala ti gbọ́ ẹja gbọ́ ilé náà. I just want to leave you with this thought. The revolutionary government in Niger has just increased the price of uranium that it exports on the world market to 200 euros per kilogram. It was previously paying or rather charging, 80 cents. The French were getting Niger's uranium for 80 cents per kilogram. And the world market price is 200 euros per kilogram, which is what little Macron will have to pay from now on. You see, it pays to stand up Stand up. Stand up Just rights. stand up for your rights. Stand up for your rights. That's what the people in Niger have done. Remains to be seen. Well, we are still live here and we are just, um, you know, enjoying the weather. We are going to okay. one kole possible. I'm a where where baba ba mi ṣe. One bi o si àwọn ipe kole possible ọ̀rọ̀ ṣe wẹ́rẹ́ wẹ́rẹ́ o baba ba mi ṣe. One kò sáyé ló bọ́ ẹ̀ ọ̀bọ̀ bọ̀bọ̀ lẹ̀ ọ̀dọ̀ wọ́n ní pé ènìyàn ṣe bí ọlọ́run ọba wọ́n ní kò lè pọ̀ sí ibò àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́. wọ́n ní pé ènìyàn ṣe bí ọlọ́run ọba wọ́n ní kò lè pọ̀ sí ibò àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá bá mi ṣe wọ́n ní bí ó sì àwọn wípé kò lè pọ̀ sí ọ̀rọ̀ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ o ka baba misu wanne oye bobo bobole oye wọ́n ní pé ènìyàn ṣe bí ọlọ́run ọba wọ́n ní kò lè pọ̀ sí ibò àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá bá mi ṣe. wọ́n ní bí ó sì àwọn wípé kò lè bọ́ sí ọ̀rọ̀ ṣe. wẹ́rẹ́wẹ́rẹ́ o bàbá bá mi ṣe. wọ́n ní kò sáyé ló bọ́ ẹ̀ ọmọ ìfún mi ló bọ́ bọ́bọ́ lẹ̀ ọjọ́ mi bẹ́ẹ̀ lẹ́nu ló bá rẹ̀. wọ́n ní pé ènìyàn ṣe bí ọlọ́run ọba wọ́n ní kò lè bọ́ sí ipò àmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ bàbá bá mi ṣe. wọ́n ní bí ó ti àwọn wípé kò lè bọ́ sí ọ̀rọ̀ ṣe. wẹ́rẹ́wẹ́rẹ́ wẹ́rẹ́ o bàbá bá mi ṣe. wọ́n ní kò sáyé ló bọ́ ayé ọkọ̀ bọ̀bọ̀lẹ̀ ọjọ́ bọ̀lẹ̀ mi bẹ́ẹ̀ lẹ́nu lórúkọ rẹ̀. mo kí gbogbo alẹ́ nǹkan ṣe. ojúṣu ọwọ́ sóun ló lè gbálẹ̀ mọ́ àwọn ọmọ Yorùbá kó lu òdì rẹ̀ o kájọ bínú kan bára wà ló lóòótọ́ ìmọ̀ wa tó ṣọ̀kan lábẹ́ ìkọ̀yà jẹ́ ó ti rí o lánúlẹ̀ láì fọ̀rẹ́fà o aláǹpọ̀ nílé ààyè wọ́bẹ̀ o àwọn ọmọ kó lu òdì rẹ̀ o ìfọwọ́sowọ́pọ̀ sóun àlòyẹ káyé tó yàtẹnujẹ tara wa lọ́pọ̀ o a ò ní lè ríra tó bá ń pa dára dọ̀ táwa gbẹ̀rú láyé ó máa sọ̀rọ̀ àjọbí. táwa gbẹ̀rú láyé ó máa sọ̀rọ̀ àjọbí. táwa gbẹ̀rú láyé ó máa sọ̀rọ̀ àjọbí. ó ṣe Yorùbá kó ṣe Yorùbá ọ̀rọ̀ Yorùbá nation bí wá bí ìfàmì ìfàmì Yorùbá nation ó yẹ kó lè múlẹ̀ yìí àwa náà ló ọmọ ọmọ yorùbá ló ń pilẹ̀ lákùn òun ló lè yọ wá kúrò lóko àwọn ẹrú oko ẹrú àwọn ẹ̀dá amúnisìn amúnisìn fúnni lóko ọ̀pẹ̀rú. ó ṣe yorùbá kó ṣe yorùbá ọ̀rọ̀ yorùbá nation fi wá di ìfàmìfà o yorùbá nation ó yẹ kó lè múlẹ̀ ni àwọn náà ló máa padà wúlò fún ìṣọ̀kan ọmọ Yorùbá ló pilẹ̀ ráàpùn òun ló lè yọ wá kúrò lóko àwọn ẹrú lóko ẹrú àwọn ẹ̀dá amúnisìn amúnisìn fúnni lóko ọ̀pẹ̀rú Yorùbá nation Yorùbá nation ó ní láti wáyé ohun tó wá gbàdá wọn fún Yorùbá nation Yorùbá nation ó ní láti wáyé ohun tó wá gbàdá wọn fún Ìlànà ìpawá hundred wà ó àgàgà nínú gọ́ọ̀mẹ́ntì Yorùbá ó lẹ́nu òwe Yorùbá kan máa ló sọ pé a ò kí n kéré òní ní nǹkan ẹni orí bàbá wa Fúlàní yàn á jẹ olóko bá kókó ẹ̀ lákìlẹ̀ yàn jẹ Fúlàní àkómọ́lù wọnú òkú kó bá tún ní kó sọ ìwò pé kọ́kọ́ làwọn Fúlàní dúró àìmọye ọmọ Yorùbá ni wọ́n ti kidnap àwọn Fúlàní yìí náà kidnap mélòó mélòó la fẹ́ kà léyà nípele o ibi tàbádé náà ò ní láti tó bẹ́ẹ̀ ọmọ Yorùbá wa ẹ jẹ́ ká so ọ̀pọ̀ o ibi ìyàjẹ́wádé o onílàjì tó jẹ ẹni bá ló mọ̀ kábíyèsí ara wa o ọmọ Yorùbá wa ẹ jẹ́ ká ronú o Yorùbá nation Yorùbá nation ó ní láti wáyé ọ̀tọ̀ bá pàlámọ́ fún un torí bá ṣe tán tí yóò pẹ̀lú àgbẹ̀ ìpàdé e àwòrán ìyá tí o bá jẹ ká ọmọ Yorùbá gbé táwọn alálẹ̀ nílẹ̀ Yorùbá ìyàn gbòdògbòwò bàbá dámì yó lórúkọ̀ yàtọ̀ àwọn ọmọ Yorùbá. torí bá ṣe tán tí ó gbé ẹ̀dọ́ àgbẹ̀ ìpàdáwé ìyá tí o bá jẹ ká ọmọ Yorùbá gbé táwọn alálẹ̀ nílẹ̀ Yorùbá ìyàn gbòdògbòwò bàbá dámì yó tólùkọ̀yà káwọn máa Yorùbá. wọ́n dé ìgboro owó bàbá dá mi ó tilẹ̀ fún mọ́rí tán tún bára ẹ̀ lẹ́rù arógun mátìrì akọni lójú ogun. wọ́n dé ìgboro owó bàbá dá ó tilẹ̀ fún mọ́rí tán tún ẹ̀ lẹ́rù arógun mátìrì akọni lójú ogun. ọmọ adóyẹmọ Sunday Igboho ẹni òmù ẹni èmù ẹni bí èmù èèyàn kan tí ò níye tó máa ra ẹlẹ́rù o ẹrù jẹjẹ ní gbogbo ẹlẹ́kílẹ̀ o ọjà olókìkọ́ tí ò kí yìnyín jẹ ẹni wá bí ẹ̀yìdá èyí tó ń wá. ọmọ adéyẹmọ Sunday Igboho ẹni ò mọ̀ ẹni ìmọ̀ ẹni bí ìyè lọ ìyàn kan tí ò ní ilé tó ń bara rẹ̀ lẹ́rù o tó ń bara rẹ̀ lẹ́rù ẹ̀rù jẹjẹ ní gbogbo ẹlẹ́kílẹ̀ o òṣà olókìtọ́ tí ó kí ìyìn jẹ ẹni wádìí ẹ̀ ìdí ayé ìlú tó ń wá ẹni fojú di Sunday ó fojú di kú ẹ jẹ́ kó mọ̀ yé kó ṣàbẹ̀rù táyé pé ìjọ sí mi òkè ńlá tẹ́nìkankan ò lè tì í àkàndá èèyàn táyé ń bọ̀ ní ìgboro. arókùn dáadé ni sunday kò ló ń tó lọ́wọ́. kò yẹ borí sọ àpáta ńlá mọ̀ ní ìyá ló níwé kò lè ní tó kòrò. èèyàn lè dúlé wájú ìgboro tó bá bójú kan kòrò ìyá ló máa ń mọ̀. arókùn dáadé ni sunday kò ló ń tó lọ́wọ́ kò lè forí sọ àpáta ńlá wọn èèyàn lòun ní wèrè kò lè ní tó kòrò èèyàn lè dúlé wájú ìkòrò tó bá bójú ká kòrò kí aló máa rọ o. àjẹbó ṣe ń ṣe Sunday Igboho àjẹbó ṣe ń ṣe alọ́bàlọ́ àbọ́lá àti bọ̀ dandan àwa ọmọ kárọ̀ ìdílé o ìfọwọ́sowọ́pọ̀ sọ ohun ọmọ ló yẹ wá gbogbo àwọn tó ń gbẹ̀yìn ìbẹ̀wọ̀ jẹ́ ọmọ adéyẹmọ àtàwọn ọmọ yorùbá ẹkùn tí ní òwò máa padà lẹ́yìn o. àjẹbọ tó ń ṣe Sunday Igboho àlọ́bàlọ́ àbọ́lá àti bọ̀ dandan àwa ọmọ kárọ̀ jíire o ìfọwọ́sowọ́pọ̀ sọ ohun màlúyẹ wa gbogbo àwọn tó ń pẹ́ ìgbẹ́bọ jẹ́ ọmọ adéyẹmọ àtàwọn ọmọ yorùbá ẹ kọ́ntínú owó máa padà lẹ́yìn o. ọlọ́run tó yan Sunday Igboho lólùkọ̀yà báwọn máa yan Yorùbá àti páwọn alálẹ̀ kankan òsùn. tí Sunday Igboho bá ṣe bẹ́ẹ̀ tó fi yọwọ́ àbí táwọn alálẹ̀ bá kàdà bínú. bí abẹ̀rẹ̀ la máa fẹ́nu fẹ́ ra o a ó jẹ́ ṣẹ́gẹ́ ní àwọn ọmọ ọlọ́run ló yàn án sóde owó bàbá àdáhùn olùkọ́yà ọmọ yorùbá olùkọ́yà ọmọ yorùbá olùkọ́yà ọmọ yorùbá olùkọ́yà ọmọ yorùbá ó ṣe tẹ́lẹ̀ ẹ̀kọ́ ni ẹ̀mí sábọ̀ kó la ọmọ alájà mú iná tó àlọ́ ọlọ́run ló yàn án sóde olùkọ́yà ọmọ yorùbá olùkọ́yà ọmọ yorùbá.

ikú òkè bí ikú ọmọ òdù wa. ọlọkẹ ẹ tó bẹ́ẹ̀. àwọn ọmọ káàárọ̀. wọlé mi mọ ní sí àgbẹ̀ yìí. ẹyẹ òkè bí ẹyẹ. jẹ́ ń gbádùn ẹ̀. yáǹjẹ wá ní olú àkìdí gan. jẹ́ ń gbádùn ọjọ́ mi. tina fúlàní. ẹ sanwó ojó jàre mo kàn ń jó látàárọ̀ ni. Ah. ẹ jẹ́ ká ṣe owó ọkọ̀ o ká jíjọ jíjà. wọ́n fẹsẹ̀ owó papọ̀ ah. àwọn àwọn oníyàtọ̀ jàgà. ẹ bọ́lọ́run bá lè fún àṣẹ tí Yorùbá nation rẹ̀ o. wáyé ọmọlúwa o pẹ̀lú nìyẹn A bọ́ ló pẹ̀lú fáínàlì. Ọmọlúwa lápapọ̀ o. Ẹ̀yẹ kárò ní. Àǹgọ̀ náà ló yàn Sunday. Owó bàbá Adamu. Owó bàbá Adamu. Ìyá ọmọ Yorùbá. Olùkọ́ ya ọmọ Yorùbá o. Olùkọ́ ya ọmọ Yorùbá. Olùkọ́ ya ọmọ Yorùbá. Ìgbà fọlọ́run tó ní mí ìgbà fọlọ́n tó ní mi ìgbà fún gbogbo àwọn àgbàlagbà. ìgbà mo wá kí gbogbo wa lẹ́ẹ̀kan sí i ìyá mi gross grace olùṣòótọ́ ọlọ́run mo ti burn àwọn calories díẹ̀ ẹ jẹ́ ń dá kámẹ́rà yẹn padà síra mi ọmọ mo ti burn calories ní tí mo fi ń ṣe exercise ẹ ẹ̀yin tẹ́ wà lórí tiktok tẹ́ wà pẹ̀lú mi ẹ báwo ló ṣe ń lọ ẹ jẹ́ àgbéwá báyìí àwọn èèyàn náà wà lábẹ́ lábẹ́ ètò lórí Instagram ẹ má bínú pé ọwọ́ ìsàlẹ̀ ló dà ń pẹ́ yín lọ há sí mo wá bí ṣe máa gbé yín wá sọ́wọ́ òkè kí gbogbo ẹ̀ kó lè jọra wọn torí àní pẹ́ mọ́ àwọn òyìnbó ti yá wọ́n ti yàwòrán mi rẹpẹtẹ wọ̀ sanwó fún mi ọlọ́run mọ̀ tí fídíò mi máa lọ báyìí nísìn ẹ̀ á kọ̀ lọ́ máa fi pawó ni ṣòro rántí gbà tí òbẹ́sẹ̀ mi sọ pé London la wà I feel alright o rántí orin yẹn èhé èhé èhé níbi tá a jẹ ṣíkìnì dé o àwọn adìyẹ tún sá fún wa London náà láwà yìí orígbà tí wọn lọ bá dé bíbá ló máa mọ tán pè ní freedom ẹ jẹ́ n tún wá rìn mí ìjàre mo ti fẹ́ jó sí ìjó wà lára mi ẹ̀kọ́ sanwó ojó ni ta ló máa sanwó ojó mi ẹni bá fẹ́ pè wọlé studio number Jamie Laxin oníkóìkì carry go ẹ jẹ́ ká ẹ̀ka tó wá orin míì ẹ̀ka tó wá orin mi, mò ń bọ̀ àwọn orin bíi tùǹgbà yorùbá nation ni à ń plé àwọn lòmí o ó yá ó yá araba ni ẹ já gbọ́ araba araba ni araba ni gbowó ẹ tó o bá ti fi ti gbowó ṣe òun waste time rẹ ṣé lè ti kú ni power bank ṣe ọkọ̀ yẹ́ nìyẹn ó yá gbóhùn sókè. Okay mo fẹ́ jó díẹ̀ sí ó yá mo sì fẹ́ jó sí ijó wà lára mi bórí bá wà níbẹ̀ o ò yẹ ká jọjọjó kí ló ṣẹlẹ̀ kò kọrin síta ni ó dà ó dà ń pé kọ́ọ̀lù fẹ́ wọlé ẹja gba kọ́ọ̀lù látògùn state ó yẹ bá wa sọ̀rọ̀ ẹ gbóhùn sókè à ń gbọ́ yín gbogbo ọmọ Yorùbá ń gbọ́ yín à gbọ́ yín o hello ẹ̀lú mi mo sẹ́ni fídíò kan sí láti ṣàdám. ok ṣe fẹ́ ká wo fídíò náà nàbí báwo. nípa ẹ bá wo fídíò náà ẹ jọ̀sà ẹ ayé nídìí ẹ fẹ́ bá a post ẹ. ó dáa ẹ màá chẹ́kẹ̀ mo ti rí mo ti rí màá chẹ́kẹ̀ màá chẹ́kẹ̀ ẹ ṣe gan ni. gbogbo ẹni tó bá fẹ́ pè ẹ ní àǹfààní àti pè wọlé spíkà wà á máa gbọ́ yín kẹ sọ kí ló ń pè ní freedom lọ́dọ̀ tiẹ̀ ah ọmọ orúkí ní ìfẹ́ mú mi díẹ̀ o kí ẹ̀ ń kọ́ra fi kọrùn báyìí torí táwọn tó bá ń lọ tó bá ń kọjá kọ́ lè máa rí i pé ah tatúlé lè kẹ̀ màá máa ṣàlàyé fún wọn pé àwa Yorùbá nation ni o àwa Yorùbá nation ọmọ yẹn ń pè Yorùbá nation Yorùbá nation Yorùbá nation orí láti wáyé ohun tó bá gbà la máa fún Fúlàní ń pa wá o ṣẹ̀rá àwọn ọba tí wọ́n ń jẹ wóróbó wóróbó lójú títì ẹja gbọ́ Ọbásanjọ́ ó yá kí ló sọ fún wọn ó yá gbóhùn sókè Ọbásanjọ́ kí ló sọ fáwọn ọba wa ló ṣẹlẹ̀ tó play ó yá. kí ló tó loud síta báyìí Ọbásanjọ́ kí ló ṣẹlẹ̀ tó loud. ẹ ṣe tẹwàá sí. ẹ àṣìṣe kí ni kó sọ fún wọn ẹ dìde ẹ dìde ẹ dìde ẹ dìde ó dìde ẹ bọ́ Ọbásanjọ́ ṣe ń kọ̀mọ́dà àwọn ọba ọba ilẹ̀ Yorùbá àyíká yìí ti bàjẹ́ báyìí ẹ Ọbásanjọ́ àbẹ́rẹ́ bí bàbá yẹn ṣe ń kọ̀mọ́dà àwọn ọba ẹ rí i pé ayé ti bàjẹ́ ẹ jẹ́ ká jó díẹ̀ sí ká tó máa lọ jàre òrùn yẹn ti tàn a máa gbọ́ tọ́básanjọ́ níta ẹ jẹ́ ká padà sí oya sista Janet. lórí tí mo gbọ́n kankan lórí tí kò kí ló ṣe tí kò láàrú kí ló ṣẹlẹ̀ àwọn ẹyẹ ti mú fọ́n ọ ti mú sáǹdì ọjà gbọ́n kankan mọ́ ọ ẹ kí lẹ ṣe sí báyìí ẹ̀yin ẹ̀yin ayé ẹ kíkó ìkìjó ní Central London ẹ̀wọ̀n fáwọn tó máa ń jó níbẹ̀ wọ́n máa ń sanwó fún wọn wàláì wọ́n máa máa ń fún wọn lówó Mr. Janet tó yẹ gbóhùn sókè kí ló ṣẹlẹ̀ ẹ̀hẹ́n ó ti ń bọ̀ díẹ̀díẹ̀. download ẹ̀ mò ń bọ̀ ẹ jẹ́ ká lọ wo ohun tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ nu fídíò náà ẹ jẹ́ ká gbọ́ ẹ jẹ́ ká gbọ́ á bátìrì náà ti ń lọ́lẹ̀ o so a máa mẹ́tọ̀ yẹn wá sílẹ̀ láìpẹ́ mo wá kí gbogbo alẹ́ nǹkan sí pé inú wa máa dùn náà ni bó ṣe jẹ́ kẹ́yìn náà máa gbádùn lélẹ̀ nílé àtúnlélẹ̀ kẹ́ ẹjọ́ Mr. Ọláyẹmí pé ẹ anika fi fídíò yìí hàn a lot of people bí àwọn èèyàn ń gbòjì ní expect wà ní ní especially Ṣàgámù tó state police ẹ gẹ́ẹ̀ yìí òun ni ó ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn China tẹ́lẹ̀ ó ti fẹ́ bí wọ́n ọ̀dà àmàdé pẹ̀lú eléyìí ti bá délé problem ni problem wà káàkiri problem gan wà London so a máa dí pẹ̀lú yẹn tí bá délé lágbára Elédùmarè ah, ẹja ọkọ gbádùn èlé ànípẹ́ máa lọ. ọlọ́gbọ́n ayé ẹ súnmọ́ bí ẹ súnmọ́ bí. àwa máa ń proud pẹ̀lú yorùbá nation wa ni ibi tá a bá wà níta a gbọ́dọ̀ proud pẹ̀lú ẹ̀. igi eh. la ń bẹ ní gbòǹgbò. ee eh, igi yìí máa fẹ́ wó lọ. igbó yìí máa mi wó lọ. ó ń wó díẹ̀díẹ̀ araba. araba yìí wá ń gbìyànjú kó máa kó wa láyé lọ. igi ńlá wà lóhun tó máa fi ṣàràbà lóore oníwíwó ní káràbà bẹ́ẹ̀ ni mo ń fèlè underground yẹn àwọn train tó wà lábẹ́ ilẹ̀ lábẹ́ ilẹ̀ bíbà jubileland bó ṣe ń pa wá sódà bó ṣe ń pa wá. ṣó wá sùn ọkọ̀ mẹ́rin àbọ̀ ló lù big ben. àwọn àgbààgbà ikọ̀ wọn kò tíra mú. àwọn àgbààgbà náà ni Tinubu ẹ ní Ọbásanjọ́ sọ̀rọ̀ sílẹ̀ nǹkan yẹn. máa ṣe o. ó máa ṣe o. se máa gbodo gbodo This is going to be our last track, and we're going to bring the program to an end. Hey. àníṣe ẹ bá wa èmi kí ọmọ ìyọ ilẹ̀ akíkanjú ọkùnrin ogun. èrò bá wí kọ́ mọ́ wọn ní gbọ́ ọmọ rẹ̀. mo kí bàbá Akíntóyè ẹ̀gbọ́n mi Kúnlé Ṣítà mo kí wàhálà oòrùn yẹn ti ràn síta rẹpẹtẹ Sunday. ẹyẹ tó má ṣe bọ́ kí yẹn ò sí ní gbọ́mọ. ẹ pé kí ni òrìṣà tó ń ṣe bọ́pọ̀ ọmọdé yẹmọ ni. ọmọdé yẹmọ ni dókítà. ṣé bí yẹn ò fọmọ làgbẹ̀dẹ. ẹ má lè jẹ́ ẹ̀bọ̀nà jẹ́. ẹ tún pa ẹ tún pa àwọn èèyàn sínú dẹ. ó wá dákẹ́ bá ẹ ó ní kí ni. kìkì orí tó máa kọ́ ni wípé. ẹ. Yorùbá lè ṣan ìlú bóyìnbá kìíní. ẹ̀dá bí ṣan wọn òye. London ló wò ní àwọn ará London ní parliament wa ló wà lẹ́yìn mi. ọmọ Yorùbá ẹ jẹ́ ká rórí. wọ́n fi rórí o èmi ló kàn lọ ń tẹ̀lé wọ́n fi rórí. ọjọ́ wo ni wọ́n dalẹ̀ ìfẹ́ tán gangan. ó ti tán ni. àwọn kò sáré kó lè dára. ṣe làwọn kan bí ìjìnlẹ̀ àwọn òmìnira Wálé Àlè àjàkálẹ̀ virus àti Jimmy Gold àti queen ṣàkàṣàkà ẹ̀mí gbà fẹ́ ló ní tó ní lọ́wọ́ wọ́n bí jìnlẹ̀ ẹ̀dá kó lọ délé tèmi ṣe kò tó bẹ́ẹ̀. advert ni o advert ni o ẹ mọ̀ pé wọ́n gbọ́dọ̀ sanwó YouTube fún ẹni tó ní orin o ó yá advert. wọ́n bí wọ́n bí àjàkálẹ̀ virus wọ́n bí ẹ̀dá kó lọ ṣẹlẹ̀ lamẹ́ríkà wéèrè lọ join wọn fún rally ìyàwó èrè virus woman wálé àlè jáde sí títì ìdílé ìjókòó sórí youtube yẹn ànídẹ̀ náà ti gba yorùbá nation ń gbọ́lẹ̀ gbà sí ẹ̀yin bomb blaster. bàbá kítóyè máa ṣiṣẹ́ ẹ lọ eh? yorùbá world media ẹ máa ṣiṣẹ́ lọ bàbá èkìtì yorùbá home based media ẹ máa báṣẹ́ lọ yèyé dára ẹ máa báṣẹ́ lọ. ó yà mí lẹ́nu omi ní kọ́ mi. báwọn àgbààgbà yẹn ni ọbásanjọ́ ó ti làǹbá torí wọn. ìdí táwọn àgbààgbà yẹn. wọ́n lè sọ̀rọ̀ ọbásanjọ́ ti bú gbogbo wọn ní ẹ dìde ẹ jókòó wọ́n ní sọ̀rọ̀. ó ti sọ̀wọ́n àjẹkẹ́ wájọba irọ́ láwọn àgbààgbà ń gbé jókòó. irọ́ ni irọ́ ló gbé ah, irọ́ ni. Ọbásanjọ́ ti ó ti là ó ti là nǹkan mọ́ wọn lórí gbogbo wọn ń jẹun níta sáwọn ọba ń jẹun nínú ilé ni wọ́n ti wóróbo wóróbo ní títì. ọba mẹ́wàá ìgbà mẹ́wàá yóò máa lulẹ̀ ayé tó. ìdájọ́ ń bọ̀ fún gbogbo ẹ̀yàn ọba yẹn ó kù díẹ̀ ni. lọ́ba lọ́ba lóye lóye Yorùbá. gbogbo àwọn èèyàn ní wọ́n jayé kiri ọlọ́pàá ló ń ṣe ló security ó wà important. kò bàjẹ́ láyé olúmọ àwọn ní fire round yẹn ẹni eh, tó bá ti gbọ́ pé ìbọn wà wọ́n ti drive lọ síbẹ̀ six minutes wọ́n ti máa ń parí káàkiri nìyẹn so àfẹ́ terrorist ní bíbà ẹ àfẹ́ terrorist ní bíbà mo kí àwọn Biafra eh, gbogbo àwọn ọba wọn máa ń tú wórógbówórógbó ẹ̀yin jẹun ní títì Mandela nìyẹn wọ́n pè ní terrorist owó nìyẹn ní sílò wà náà Mandela nìyẹn bí ẹni tó fi ẹni picture tó wọ ẹ̀yìn owó ti ń lọ ṣebí ṣebí ṣé bí. ọmọ yorùbá ẹ jẹ́ ká relé. ẹ jẹ́ ká lọ wo mandela ká tó máa lọ máa jó lọ mandela ẹ jẹ́ ká lọ fún mandela. bájú bá dùn mọ́ à ń padà sílé bàbá ẹ̀ nìyí. ṣé bí. ṣé bí. ṣé bí. ewúrẹ́ yẹn olóró ṣọmọ ya kún tán. ẹ jẹ́ ká lọ kí mandela o triple drs mo kí gbogbo ẹ̀yin tẹ́ wà ní woolwich àwọn stomach infrastructure ọba ọbásanjọ́ ti bú gbogbo wọn báyìí o ṣé bí. ṣé bí. ṣé bí látọdún tó ti wà nínú nàìjíríà yìí. níbo ṣebí ṣebí. ìdẹ̀ra láǹfọ̀jọ́júmọ́ béèrè lọ́wọ́ wọn. ó yá. ṣùgbọ́n òmìnira náà fojoojúmọ́ fún wa mú. ẹ ká lọ kí Mandela ká tó máa lọ a gbọ́dọ̀ wá síbà ká má kí Mandela yéè. Yeah ṣe bí ah, pé kí ni pé torí Mandela nìyẹn Mandela ló rí yẹn. ẹ̀rí ah, Mandela nìyẹn ṣe rí statue Mandela nígbà kan wọ́n pe Mandela mo kí pastor pastor Mo ẹja fi òmìnira lórí Mandela nìyẹn Mandela máa jó lọ Mandela now ṣẹ́rí gbogbo ẹ̀yin tí a máa ń sọ fún pé Yorùbá nation nìkan ló lè ṣe tó rárá kùnrin tó rí Mandela kò sórúkọ tí wọ́n pè wọ́n pè ní oríṣiríṣi orúkọ wọ́n pè ní olè wọ́n lé bẹ́lẹ̀ ní different allegation ìyẹn Mandela tó rí bọ́lẹ́ẹ̀ni tátù ẹ̀ wọ́n wá gbé síwájú ṣọ́ọ̀ṣì ó tún wá fèsì parliament so àwa tí our dedicated ẹ jẹ́ kó máa pè wá lórúkọ tó bá wù wọ́n problem tí wọ́n nìyẹn tó bá yá làákàyè wọn máa ṣí wàá ní understanding tàgbé dání so ibi tá a máa parí ètò tèmi sí. Si, òun náà ni láti ẹ̀yìn statue Mandela ẹ máa jó lọ Mandela máa jó lọ Mandela mo wá kí gbogbo wa pátápátá pé ọ̀sẹ̀ tá fẹ́ mú yìí ẹ á sàn wá sówó á sàn wá sọ́mọ á sàn wá sí àlàáfíà ẹ may Nigeria not happen to you and me. My name is Olayomi Koiki. Uh, orúkọ oríṣiríṣi ló ti pe Mandela sorry Mandela oríṣiríṣi orúkọ ló ti pe. wọ́n pè ní terrorist wọ́n pè ní this wọ́n pè ní that but eventually lẹ́nìí Mandela wa di kíni odi the icon ti UK wà force láti gbé sátúlẹ̀ wá sí bíbá wọn ní choice ẹ bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ kémi náà máa lọ́lé padà èyí tí mo ṣe ti tó láti almost uh, five hours láti wà ní central London mo dúpẹ́ lọ́wọ́ ìyá mi Grace Olúṣòótọ́ ìyá wa Pastor Mo Mr Kunle Emperor mo kí yín mo kí gbogbo ẹni tẹ́ lórí Instagram mo kẹ́yìn tẹ́ wà lórí TikTok Happy Sunday aṣọ́pọ̀lọpọ̀ ọdún ẹ Mr Adetoyi mo kí yín mo kí ìyá tó bí mi lọ́mọ ẹ̀gbọ́n mi Triple DRS ẹ mo ṣọwọ́ ẹ tó bá wá láìkì irú aṣọ tẹ rí ẹ ẹ jẹ́ n fi wọ̀nyí dáadáa tẹ bá láìkẹ̀ ẹ bá ń lọ sórí fashion designer of our time àwọn ló ní Mr Koiki àwọn fẹ́ kẹ́ máa look nice ní London eh, ẹ wá lọ síbẹ̀ omi culture lórí Instagram gbogbo tẹ bá fẹ́ wá ṣe fún yín níbẹ̀ ẹ eh, torí pé wọ́n gbọ́dọ̀ gbèrú eléyìí sí wa lára ẹ rí i pé ó fine lára mi ẹ jẹ́ kí n mú jáde báyìí kẹ́ eh, ẹ rí dáadáa ẹ ẹ kó fine ẹ kó fine lára mi ẹ rí so ẹ lọ sórí omi culture thank you so much mo kí yín nílé gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ ní nàìjíríà ẹ̀yin kọ́ ni problem àwọn olóṣèlú yín ni problem àtàwọn balẹ̀ yorùbá orúkọ tèmi ni ọláyọmí kóìkì tí gbogbo èèyàn mọ̀ sí kóìkì media ẹ jẹ́ ká play anthem wa ká tó máa lọ torí pé a lè ṣètò tó tó yìí ká má wàá play anthem ilẹ̀ yorùbá anthem yẹn náà ló máa di ringtone lọ́jọ́ iwájú àṣẹ mẹ́yẹ̀bọ̀ lápọ̀ ni mokiwalata ìjáyàjáyà kúnlé bakers gbogbo ẹni tí ń bá dárúkọ ẹ má fi ṣèbínú ẹ jẹ́ ká pílà ń tẹ̀mí ẹ káwa máa sọ pé ó dàbọ̀ thank you so much have a blessed sunday mo pẹ̀ enjoy sunday broadcast wa ó yá. Yeah. lẹ́yìn Mandela tẹ bá lè screenshot ẹ bá ń screenshot ẹ. iṣẹ́ wa kúnlẹ̀ wá forí. gbéga ká gbéga fàyè mi. ìgbàgbọ́ ìgbàgbọ́ wà ní gbé láti bẹ̀rù ló ẹ jẹ́ ká jọ yìí. ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká ṣiṣẹ́ ká jọ. happy birthday happy birthday ni ẹ jẹ́ ká máa lè pa. tẹ̀síwájú tẹ̀síwájú ọ̀pọ̀ ire ọ̀pọ̀ ire àtòhun àtòhun tó dára. ẹ̀yin ọmọ Odùduwà ọmọ Oòduà dìde bọ́ sí ipò. bọ́ sí ipò ẹ̀tọ́ rẹ. má fi mẹ́ta ọdún ojú ẹgbẹ́ wa ń bẹ̀. ìmọ́lẹ̀ ìmọ́lẹ̀ ògùn Yoruba Nation now, now, now. Have a good Sunday. Bye for now.